ní Wednesday. ọjọ́ Monday ọjọ́ tán ṣiṣẹ́ ajé ni. ṣe pé wọ́n ní ọjọ́ Monday ọjọ́ ajé tán ọjọ́ ah, bẹ́ẹ̀ ni bàbá tán ṣiṣẹ́ ẹgbẹ́ á bí òjé ah, ah, kì í hmm. wa hmm. ọjọ́ Wednesday gan-an wa. ọjọ́ Wednesday gangan lajé yàtúntò ọmọ tó bá bí lọ́jọ́ ọmọ owó gangan ni mu. àkọ́kọ́ nìyẹn hmm. ó lè fi àgbáríkà kan fi òun náà kọ́ mọ̀ ara ó ní púpọ̀ kó tó rí ni pé Wednesday yẹn ibi tí bá ti máa ń jẹ́ tí wọ́n ti ń kọ̀ǹfàmù yẹn yẹn hmm. òun náà tó já sí pé ìràwọ̀ yẹn nígbà tí ó sọ̀kalẹ̀ tí wọ́n bí tí wọ́n déètì ẹ̀ náà fi wá ní bóyá calculation kan náà ṣe ni tó bá já sí pé abẹ́ mercury ló wà hmm. eléyìí ó wà nípò bẹ́ẹ̀ hmm. àwọn ẹmọlọlẹ gbàgbé pé adákọ ọsà adákọ ọsẹ. bẹ́ẹ̀ ni bàbá. gba sọ pé ìràwọ̀ yẹn adé owó wà lórí rẹ̀. àmọ́ kọndíṣàn kan bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ ní obìnrin kan tí ó dùn ó tì ó gbọ́dọ̀ ní onídùúró obìnrin kan. látọ̀ láwọn tí wọ́n jẹ́ òbí pé ẹ ṣàkíyèsí bẹ́ẹ̀ ti ń bímọ hmm. ẹ má bímọ kalẹ̀ tán kẹ́kẹ́ bímọ kalẹ̀ bí ẹran bí bàtẹ́ni bá bímọ kalẹ̀ hmm. tọ́lá bá bímọ kalẹ̀ tọ́lá yẹn kó mọ ọmọ ọmú náà gbàgbọ́ hmm. àwọn ló mọ̀ sosi àmọ́ ọ̀pọ̀ èèyàn ni wá hmm. ọlọ́run ní karamna bani ádámù ádámù àwọn ànábì ádámù ọlọ́run la pọ́n wọn lé hmm. àwa nìyẹn o hmm. wàhámọ́ náà fil barri wal bahri ọlọ́run fún wọn ní agbára láti wọnú odò láti ṣe tó bá wù wọ́n bẹ́ẹ̀ láti dúró lórí ilẹ̀ gbẹrẹ báyìí táwọn ṣe kan tó bá wù wọ́n wọ́n á ní fọ́fà dọ̀lì náà àtúwádá lọ́la aláàkẹ́sìrì lórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tá a dá so kí ló wá dé lè mọ́sá àkúrà lè sábà bí mọ̀sá yìí kí ló wá dé táwa tá a pèlè èèyàn tá a pọ́n wọn lé agbémọ̀gá àṣegbá afúnalágbára kí ló dé hmm. táyé ti wá wá worst. Hmm. èyí ń lọ́mọ bí ààrẹ pé kí ló dé táyé tèmi worst kí ló dé tẹ́ pé lágbólé tọ̀dọ̀ ti tiwa gbogbo di generation láti bí tí ọ̀rẹ́ yẹ̀ sàn ti ń bá a bọ̀ àti ka mágàdí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ogójì ààrí hmm. ilé tuntun lágbolé wa. ààrí ilé tuntun. Hmm. kọ́lá kó má ṣe pé èyí kó má ṣe pé inú ọ̀dẹ̀dẹ̀ tiwa náà ti kọ́ kásámà hmm. pé agbolé wa yìí dé wọ́n ti pa owó ọjọ́ òun rẹ wọ́n ti kọ́ hmm. tuntun tí ò bá sì sí bẹ́ẹ̀ àwọn ará ọjọ́ òun ni wọn ò rí ogun wọn ò rí òsì jà lógun ni o. wọn ò rí wọn ò rí ogun òsì yẹn jà. wọn ò rí ìjà ni o wọn yẹ kán bá rí ìjà ni kí ló lè bá ká máa ṣàṣírò àwọn ẹnìkan tó rọkọ̀ tó rọkọ̀ tó kún wọ̀wọ́lẹ́ àwọn agbolé wọ́n sì gbé kalẹ̀ o. ó dé bàjẹ́. nígbà àwọn Hmm. ẹ̀gbọ́n. mo ń gbádùn yín bàbá. ọ̀rọ̀kọ̀ tuntun tó bá yẹ kó bá rọ̀kọ̀ tuntun bẹ̀ bí ọkọ̀ bí ogójì yóò bá kìí tẹ̀sẹ̀ kú yóò bá kìí sẹ́ kú kò sáyè ibi tán pàgọ́ ọkọ̀ sí ló ti ọkù báyìí. bẹ́ẹ̀ ni ṣébù ìkan ni ó wà ń bẹ̀ yẹn mi ò láyè báàkì sí mọ́ ni. àmọ́ kó bá gbọ́kọ̀ ní lónìí hmm. hmm. wọ́n bínú bàbá. ètè ń fa bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lè bó rèé rẹ̀ wá nílùú kò tí ò lè fi kò lè gbé orí rẹ̀ wálé wá ya orí rẹ̀ wálé gbá arúgbó ẹ̀wọ̀n kan tá ara rẹ̀ o hmm. nígbà tí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ tẹ́tẹ́lẹ̀ wọ́n rí òsì yẹn jà níbi ni wọ́n hmm. ìjà lógun wọ́n rí ìjà lógun wọ́n á túmọ̀ sí wípé sídà kíyà rẹ̀ ó dúró. Hmm. kíyà rẹ̀ so onídùúró rẹ̀ àbí kíyàwó rẹ̀ dúró àbí kíyàwó rẹ̀ dúró kó rí ọ̀rẹ́ kan kó dúró fún kó dúró fún tí ò bá ti rí bẹ́ẹ̀ èyí